الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله we will continue the explanation of the book الرسالة by Al-Imam Ibn Abi Zayd Al-Qayrawani rahimahullah ta'ala. The Sheikh says, ويجب الوضوء من الملامسة للذة والمباشرة بالجسد للذة والقبلة للذة وَمِنْ مَسِّ الذَّكَرِ Ablution is compulsory when one touches one's wife, the love with the intention of enjoying oneself. The one who has ambition, if he touches his wife with the intention of deriving a kind of lust and enjoyment from that touching, such a person has lost that ambition. according to the stronger opinion. This is what the Sheikh establishes here. As for touching the opposite sex, maybe one's wife or one's daughter or one's mother or vice versa. If the mother touches her son or the sister touches Our brother or the wife touches her husband. If lust, that is enjoyment, is not attached to that, then there is no problem. If lust, enjoyment is not attached to that, there is no problem. But when that is done with the intention of deriving enjoyment, and the one who has done that has ablution, he has lost that ablution according to the stronger opinion. We know that a mother cannot touch her son with the intention of deriving one pleasure from it. We know this is wrong Islamically. And a son cannot do that to his mother. A brother cannot do that to his sister. And a sister cannot do that to a brother. But a wife can do that to her husband, and a husband can also do that to his wife. So if a wife touches her husband or vice versa with enjoyment, with the intention of deriving enjoyment, and that man or the woman has ablution before that, the ablution has become invalid. He has lost that ablution. And that's why the Messenger of Allah sallallahu alayhi wasallam his companions like Abdullah ibn Umar radiallahu anhu said من قبل امرأته whoever kisses his wife whoever kisses his wife وهو على وضوء and he has ablution أعاد الوضوء he should redo the ablution meaning he has lost that ablution so and this is the strongest opinion as I've said yes there are some scholars who say it doesn't lose that ablution but the correct view is that the one who touches a woman with the intention of deriving enjoyment from that touching, any part of the woman that is touched, and the man has the intention of deriving lust from it, such a man has lost that ambition. The woman, if she does that as well, she has lost the ambition. based on this Asaf of Abdullah bin Umar radiallahu anhu. However, if somebody touches a woman, maybe a mother, his mother, or his sister, or his daughter, but he doesn't have any extension, in that case, he has not lost that ablution the ablution is still intact, but because it doesn't have the intention of deriving any loss from it, just ordinary touching. According to the correct opinion, such a person, his ablution is still intact. Though Al-Imam Shafi'i rahimahullah ta'ala says that such a person has lost the ablution. But the correct view is that the ablution is still intact. Why did Al-Imam Shafi say the person has lost that ambition? His argument that Allah subhanahu wa ta'ala says, أَوْلَا مَسُمُ النِّسَاءَ Or if you do mulamasa of the women. This is a verse of the Quran. Allah subhanahu wa ta'ala says, أو لامستم النساء talking about things that will make us renew our ablution or that will make us lose our ablution. So Allah subhanahu wa ta'ala says, وَإِن كُنْتُمْ جُنُبًا فَطَهَرُوا If you have janaba, purify yourself. Then Allah subhanahu wa ta'ala continues and he says that Aula Mastumun Nisa if you touch women If any one of you comes from the place he has answered the call of nature that is he has gone to defecate أو لامستم النساء or you do mulamasa of women. So Imam Shafi rahimahullah ta'ala says mulamasa here means to touch even if you do not have the intention of deriving any urge. But the correct thing is that the mulamasa mentioned in that verse has to do with sexual intercourse. Has to do with sexual intercourse. Is the one that has sexual intercourse with his wife. So if it is not sexual intercourse, but it touches the wife, it touches the wife, that does not call for renewing the ablution. That doesn't call for renewing the ablution. That does not call for renewing the ambition. So the correct view is what has been said. The correct view is what has been said that the one who touches his wife with lust, such a person will have to renew his ambition. But it is without lust, there is no need for renewing the ambition. The ambition is still intact. The Shaykh continues. The Shaykh continues. واختلف في مس المرأة فرجها في إيجاب الوضوء بذلك. There is difference of opinion with respect to a woman Okay, it says, وَالْمُبَاشَرَةُ بِالْجَسَدِ لِلَّذَّةِ If one also opts the opposite sex with the intention of deriving pleasure, وَالْقُبْلَةِ لِلَّذَّةِ If one kisses with the intention of deriving pleasure, وَمِنْ مَسِّ الذَّكَرِ Likewise, if one touches one's private part, a man that has performed ablution, if that man touches his private part directly, he has lost that ablution according to majority of the scholars. A man has ablution and that man maybe he crashes his ablution, he crashes his uh, private part. By crashing his private part, he has lost that ablution. He has lost the ablution, according to the stronger opinion. Messenger of Allah Muhammad sallallahu alaihi wasallam was reported to have said man massa zakarahu falyatawadda whoever touches his private part should perform ablution whoever touches his private part should perform ablution. That is, he has ablution before. Then a touch his private part. With this, he is commanded to go and renew his ablution. That was why he said, "Mammasa Zakara zakarahu Whoever touches his private part should perform ablution. In another hadith, the Prophet ﷺ was reported to have said, إذا أبض أحدكم بيده إلى فرجه وليس بينها وبينه حجاب ولا ستر فليتوضأ If anyone of you touches his private part with his hand And there is no hijab, no screen, there is no cloth that is protecting his hands from having direct contact with his private part. He said he should perform an ablution. He should perform ablution. Meaning the one who touches his private part behind the screen, maybe through the clothes the garment that he's putting on. He now has, he has uh, contact with the private parts, but not directly. It is behind the clothes. This one does not lose his ablution. But if it is with direct contact with the hand, then in that case, he has lost that ablution. So this is what the Sheikh Rahimahullah Ta'ala said. And this is what majority of the scholars are upon. Yes, there are some scholars who say that it is only when one does it with the intention of deriving pleasure. As we mentioned earlier, that the one who touches a woman with the intention of deriving pleasure, if that person has ablution before, the ablution has become what? Nullified. Now we are talking about somebody touching his own private part now, not touching a woman now. Touching his own private part. Majority of the scholars say if he touches his own private part, even if he doesn't do that with the intention of deriving pleasure, he has lost his ablution. If he does it with the intention of deriving pleasure, They said what? He has lost the ablution. Some said that woman if it touches, it touches it without intending pleasure, he has lost it. And this is what majority of the scholars are upon. So some scholars, they hold the view that it is only when he does that with lust, that is with the intention of deriving pleasure, But Allah alam. What is more correct is what the author has said here. A man that touches his organ, his male organ, he touches it with his hand directly, and he has ablution before he has lost the ablution. This is a more correct view, as the author has said here. واختلف في مس المرأة فرجها He said in the madhab of Malikiya, there is difference of opinion if a woman does similar thing. We have talked about a man who has ablution and that man now touches his private part directly with direct contact. We said even if he doesn't have what, if he doesn't have any intention of deriving pleasure from it, that he has lost the ablution. So this is with respect to the man. But if a woman does that, a woman touches a private part directly. It says in the madhab of Malikiya, there is difference of opinion on that. في إيجاب الحدود بذلك in making ablution compulsory in that. Among the Maliki school of thought, that is the scholars of the Malikiya, There is difference of opinion if a woman touches a private part. Has she lost her ablution? As we said in the case of the man. Wallahu alam, the correct opinion is that she has lost her ablution as well. The same thing that is applicable to the man is also applicable to the woman. Whether she does that with the intention of deriving pleasure or not. contrary to what some scholars have said, that it's only when both of them do that in order to derive a pleasure. No, at times, somebody who has ablution, his organ may be itching and he wants to scratch it, so to say. So if he has direct contact with his uh, private parts or with our private parts, when doing that, This is what we are talking about that she has lost the ablution, he has lost the ablution. So it is not that when she is doing that in order to get pleasure, maybe a man is doing that to get pleasure or a woman is doing that to get pleasure. Not necessary, according to what most scholars are upon. As long as there is direct contact with the private part, then the ablution has become nullified. The ablution has become nullified. Now this takes us to somebody touching the private part of another person. Somebody touching the private part of another person. Scholars will say if a woman also touches a private part, the ablution she asked before has been lost. They said in the hadith, we have mammas farjahu, whoever touches a private part. So farj can be used to refer to the male private part and it can also be used to refer to the female private part. So meaning it is general. Now in some of the ahadith, he said, mamassa and second, whoever touches the private part, without ascribing it to a particular person. So this is the reason why a lot of scholars have also said that if a woman, for instance, has ablution and she wants to clean the buttocks, so to say, of her baby. An has direct contact with the private part of the baby. That she has lost that ablution as well. So this is what a lot of scholars are upon as well. Yes, some scholars said no. That the hadith is talking about the one touching his own private part, not touching the private part of another person. But the majority of the scholars argue that If the Sharia says this with respect to the one who touches his own private part, what is the Sharia going to say about the one who touches the private part of another person? So and that's why a lot of scholars are of the opinion that a woman has abortion before and there is the need for her to clean her baby. In the course of cleaning her baby, her aunt or our aunt gets in contact with the private part of the baby, that that abortion has been lost. She will have to pay to perform another abortion. And this, wallahu alam, appears to be the stronger opinion. Now, àwọn kati, tí à òun náà ni nípa àgbàwo ni àlùwàlá ni ó máa jẹ́ ọ̀ràn èèyàn nígbàtí a bá fi ara kan obìnrin tá a bá ní afara kan obìnrin obìnrin ọ̀nà tán lè gbà tán máa wá oríṣiríṣi ọ̀nà ni. obìnrin ní ń bẹ ọmọ wa ni obìnrin ní ń bẹ ìyàwó wa ni obìnrin ní ń bẹ àbúrò wa ni àbí ẹ̀gbọ́n wa ni téèyàn bá fi ara kan obìnrin bóyá ìyá rẹ̀ àbí àbúrò rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ àbí ọmọ rẹ̀ ẹni yẹn dẹ̀ ní àlùwàlá tẹ́lẹ̀ kò bá àlùwàlá rẹ̀ jẹ́ kò bá àlùwàlá ẹ̀ jẹ́ bó tiẹ̀ jẹ́ pé a rínú àwọn àfẹ́ẹ̀sì tó ló bá àlùwàlá ẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí alimami shafi'i rahimahullahu ta'ala. ìtàn àwọn abisọ kó bá àlùwàlá rẹ̀ jẹ́ onípọ́ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní àwùlá mọ́sùmù nìsáà àbí tẹ́ ẹ bá fi ara kan obìnrin sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní walam tajidu ma'an ẹ̀wà rómi tẹ́ ẹ máa fi ṣàlùwàlá fatayamamu sa'idan tayyiba ẹ̀wà yẹ̀pẹ̀ tó mọ́ láti lè fi ṣe àlùwàlá èyí tí a mọ̀ sí àlùwàlá oníyẹ̀pẹ̀ so àwọn ní ọlọ́wọ́ bá ní áwùlá mọ́tòmù nìsá àbí ẹ fi ọwọ́ kan obìnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní lámọ́tòmù nìsá àti ọlọ́wọ́ bá lò bẹ̀yẹn ìtumọ̀ rẹ̀ ní tẹ́ ẹ bá bá obìnrin láṣepọ̀ tẹ́ ẹ wá rí omi láti wẹ ìwẹ̀ ẹ ṣe tẹ́ àmúmù láti lè fi kírun kò ń ṣe pẹ́ kan fọwọ́ kan obìnrin lásán bó ti ẹ̀jẹ́ pé léde lárúbáwá wọ́n lè lo gbólóhùn lámasà pé kéèyàn fọwọ́ kankan wọ́n dẹ̀ lè lo gbólóhùn lámasà yẹn náà tó lè túmọ̀ sí pé kéèyàn bóbìnrin láṣepọ̀ so ìmọ̀mù ṣáàbì gbà pé kéèyàn fọwọ́ kan obìnrin lásán ọlọ́wọ́ bá ń sọ mẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí ó correct èyí tó bá mu òun ká sọ wípé ntọ́nà ń sọ òun ni kéèyàn bó obìnrin láṣepọ̀ àwọn àfáà tó kù àwọn gbà yí pé téèyàn bá fọwọ́ kan obìnrin tó bá ṣe wípé pẹ̀lú adùn ni bí kéèyàn fọwọ́ kan ìyàwó rẹ̀ kó mọ báyàwó ẹ̀ ṣeré eléyìí jẹ́ ìfọwọ́ kan ẹni ẹ̀rẹ̀ ní àlùwàlá tẹ́lẹ̀ lọ́dọ̀ Imam Malik bákan náà alimam Ahmad àtàwọn afá mi bẹ́ àwọn gbà yí pé àlùwàlá yẹn ti bàjẹ́ nam Abu Hanifa àwọn òdi ẹgbà kó jálùwàlá rárá ṣùgbọ́n èyí tí afáàfin nílẹ̀ fún wa nígbà òní pé àlùwàlá bàjẹ́ eléyìí ló fà á tó fi jẹ́ wípé ẹni tí ó bá kíìsì ìyàwó rẹ̀ ara kan ara náà nù irú èèyàn bẹ́ẹ̀ tó bá lálùwàlá tẹ́lẹ̀ yóò tún àlùwàlá ṣe eléyìí ló fà tó fi jẹ́ pé ìkànnú àwọn sàbí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin umar ó ní bankọ́bala imra'ata ẹni tó bá kíìsì ìyàwó rẹ̀ ó ní wakana ala wuduin ó dẹ̀ ní àlùwàlá tẹ́lẹ̀ àádẹ́kùdù kó tún àlùwàlá rẹ̀ ṣe torí pé ara ẹ̀ tó kan ara obìnrin yẹn ó kàn ní títí àdùn ní tó bá ṣe pé kíkàn lásán ní violence kí ara wa kó kan ara obìnrin ní kíkàn tàdùn ó ní ìtumọ̀ púpọ̀ nínú ẹ̀sìn ó ní ìtumọ̀ tó pọ̀ nínú ẹ̀sìn nísìnyí kí àwọn ọlọ lójú títì kí ẹgbẹ́ rẹ̀ kó kan ẹgbẹ́ ọmọbìnrin kan eléyìí kọ́ la ń sọ a rí pé eléyìí nísìnyí ara wọn gbára wọn ó yàtọ̀ sí pé ọkùnrin yẹn mọ̀ọ́mọ̀ fẹ́ fi ara kan obìnrin yẹn ẹni tó mọ̀ọ́mọ̀ fẹ́ fara kan obìnrin ó ní àníyàn pé kí ni òun wá adùn kan ṣùgbọ́n ẹni tí mistakenly ara wọn gbára wọn kò sí jẹ́ níyà kankan fún ṣùgbọ́n ẹni tó mọ̀ọ́mọ̀ fara kan obìnrin olóbìnrin nìyí nítorí wípé ó fẹ́ gbádùn ààrẹ ẹ̀ ipò nǹkan fara kan yẹn ní àwùjọ ìsìláàmù tán bá múlò èèyàn bẹ́ẹ̀ wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣe ní ẹgbà fún nǹkan tó ṣe yẹn lásán kódà ní àwùjọ tó ṣe àwùjọ ìsìláàmù tí obìnrin kan wọ́n mọ̀ pé ẹ̀kan fọwọ́ kan òun níṣo mọ́mọ́ fọwọ́ kan òun ní ìfọwọ́ kan pé adùn ni ó lè gbé ẹni yẹn lọ sí tọlọ́pàá nítorí ẹ̀ ó ń lẹ̀ tara bá kàn gbára wọn tí ó ń ṣe pé nǹkan àmàmà ṣe tó ló jẹ́ pé àwọn nǹkan míì náà so mọ ní òfin nínú Islam tó ló jẹ́ pé ẹni tó bá lálùwàlá tẹ́lẹ̀ ó wá máa máa fara kan obìnrin ní ìfara kan títa dùn àlùwàlá rẹ̀ ti bàjẹ́ àlùwàlá rẹ̀ bàjẹ́ eléyìí ni tí imam malik àtàwọn ọmọ kéwù wọn dúró lé lórí bákan náà imam ahmad a sọ fún wa lẹ́ẹ̀kan pé imam shafi àwọn tiẹ̀ lé lórí ẹ̀ jù bá ń lọ irú kéèyàn fara kan gba obìnrin tí yẹn lè lálù àlátẹ́lẹ̀ mistakenly lọ́dọ̀ mọ́mú Shafi sára ti kanra ọkùnrin àdóbìnrin àlọ́lá yẹn ti bàjẹ́ ṣùgbọ́n níyẹn ò correct èyí tó correct òun ni pé tí wọ́n bá fara kan obìnrin ní ti àdùn adẹ̀mọ̀ pé ọmọ olè fara kan òbí rẹ̀ ìyẹn ìyá rẹ̀ ní títí adùn ìyẹn náà tún ní mi lọ́tọ̀ bákan bàbá olè fara kan ọmọ rẹ̀ obìnrin ní títí adùn irú ẹ̀ náà tún ní bẹ́ẹ̀ ni ọmọ ìyá olè fara kan ọmọ ìyá rẹ̀ lóbìnrin ní títí adùn ìyẹn náà ní àtọmọ rẹ̀ ọkùnrin wọ́n ń kíra wọn àwọn àbáwọ́ àbí ìyá ọ̀gì ọmọ rẹ̀ ní ti kíkí tí ó ń ṣe ti ti adùn ìyá rẹ̀ dẹ̀ ní àlùwàlá tẹ́lẹ̀ àbí ọmọ ọkùnrin ló ní àlùwàlá tẹ́lẹ̀ ìyá rẹ̀ ọ̀gì ẹ̀ àbí bàbá ọ̀gì ọmọ rẹ̀ obìnrin tí ó ń ṣe tadùn ó rẹ̀ lálùwàlá tẹ́lẹ̀ a ní kò ba àlùwàlá wọn jẹ́ ṣùgbọ́n tó fẹ́ ti ti adùn ní ó ba àlùwàlá bàbá yẹn jẹ́ bàbá yẹn tún ní ìjẹníyà tí wọ́n ó ṣe fún gẹ́gẹ́ bí ìbáwí ipe tó bá fẹ́ rí adùn kò ń ṣàrẹ ọmọbìnrin rẹ̀ ìwọ ìyá tó bá fẹ́ rí adùn kò ń ṣàrẹ ọmọkùnrin rẹ̀ bákanáà ìwọ ọmọkùnrin tó fẹ́ rádùn kò ń ṣàrẹ ko rẹ̀ ìwọ ọmọkùnrin tó fẹ́ rádùn kò ń ṣàrẹ àbúrò rẹ̀ lóbìnrin àbúrọkùnrin wọn ò bá wí yẹn then àlùwàlá tó ní tẹ́lẹ̀ kò tún já sotorẹ́ àásùn láàrin èèyàn fara kan obìnrin ti adùn àti èyí tí ó kìí ṣe tadùn èyí tí ó ń ṣadùn kò bá lu àlájẹ́ èyí tó jẹ́ ti adùn ó bá lu àlájẹ́ lẹ́yìn tí ó máa ń ṣe ń jẹ́ kí èèyàn tún fara kàn ní tadùn èèyàn bá tún fara kàn irú nǹkan bẹ́ẹ̀ ó tún ní ìbáwí tí wọ́n ó ṣe fún yàn láti kó yàn níjànú níbi irú ṣe irú ṣe bẹ́ẹ̀ so èyí ń jẹ́ ìkan bákan náà kama ká mọ̀ wípé kéèyàn fi ọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ kéèyàn fi ọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ lára nǹkan tí ó bá lù alájẹ́ ni ẹni tí lálù wà fún ọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ àlùalá rẹ̀ ti bàjẹ́ náà àwọn afáà mi àwọn gbà wípé tí ò bá ti kí ń ṣe táàbù nìyẹn fi ṣe pé kó balùwẹ̀ alájẹ́ tí ò bá kí ń ṣe adùn nìyẹn fi ṣe pé kó balùwẹ̀ alájẹ́ ṣùgbọ́n nǹkan tó tẹ̀wọ̀n òun ni pé èèyàn ṣe ń tàbí ní o àbí kò ṣe tàbí tí ọwọ́ rẹ bá ti kan nǹkan ọmọkùnrin rẹ ó ti bà àlùwàlá rẹ jẹ́ bẹ́ẹ̀ náà ni tí obìnrin bá fọwọ́ kan nǹkan ọmọbìnrin rẹ àlùwàlá rẹ bàjẹ́ ní iye tó tẹ́ wọn bó ṣe jẹ́ pápájẹ́ ká mọ̀ wípé àìpẹ́ ẹnu ń bẹ láàrin àwọn àfá mazhabi Maliki lórí eléyìí nípa wípé ṣé ọkùnrin nìkan ló bá wí àbọ́kùnrin àtòbìnrin a ní iye tó tẹ́ wọn ò ní pé ọkùnrin àtòbìnrin ló bá wí so taba ti lálùwàlá à ń fọwọ́ kankan ọmọkùnrin wa àbí fọwọ́ kankan ọmọbìnrin wa kódà kí ẹ ní intention kó òun fẹ́ gbádùn ara wọn gbà mí ọkùnrin ó wo pé kó ń fọ ọkàn nǹkan ọmọkùnrin òun ní ti ìgbádùn àbí kọ́ ọmọbìnrin wo pé kó ń fọ ọkàn nǹkan ọmọbìnrin òun ní ti ìgbádùn eléyìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn àní àlùwàlá mọ́ ṣùgbọ́n tí wọn kì í ṣe fún ti ìgbádùn àní tó correct náà ni pé wọn àní àlùwàlá kódà kó má jẹ fún àníyàn ìgbádùn bẹ́ẹ̀ lẹni tó fọwọ́ kan nǹkan ọmọkùnrin ẹlòmíì àbí nǹkan ọmọbìnrin ẹlòmíì bí ìyá tó ṣe pé ó fẹ́ táǹbà fún ọmọ rẹ ọkùnrin àbí ọmọ rẹ obìnrin ó dẹ̀ lálùwàlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tó ti ń tábà fún ọwọ́ rẹ wá kan nǹkan ọmọkùnrin àbúkọ nǹkan ọmọbìnrin ọmọ yìí àlùwàlá yẹn ti bàjẹ́ ní èyí tí ó tẹ́wọ̀n ní èyí tí ó tẹ́wọ̀n sọ ara wọn mi tọ́ sọ yìí pé kéèyàn fọ ọkàn nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin ẹlòmíì kò bá lò àlájẹ́ ṣùgbọ́n ìbéèrè tí àwọn ní ìbéèrè ló àwọn àfáà ní pé tẹ́sí bá fi lè lé lórí ẹni tó fọwọ́ kan nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin títí ẹ gángan kódà kó mọ́ ní àdùn bó wà lẹ́ni tó fọwọ́ kan nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin ẹlòmíì kí ni ó fẹ́ fọwọ́ kan nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin ẹlòmíì títí ẹ tó ń bẹ lára rẹ̀ òun ẹni tó bá fọwọ́ kan àlọ́ alábàjẹ́ gbówà ní títí ẹlòmí ṣùgbọ́n àwọn tí wọ́n sọ ìdáwọn wò ní wípé àdífì tó wá ní tó sọ ni pé mọ́mọ́sà zákàràwò ẹni tó bá fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n ní àtobìnrin náà wọ́n ní àdífì ní wọ́n tó sọ pé mọ́mọ́sà fárjàwò ẹni tó bá fọwọ́ kan abẹ́ rẹ̀ fárjù dédé lárúwádẹ́ ni ó túmọ̀ sí ti ọkùnrin àti obìnrin dẹ́ni tó bá fọ́ kankan lómi ńkọ́ wọ́n ní a nínú àgbà wa àdìsí míì tó sọ pé màmá sàzákà ẹni tó bá fọ́ kan nǹkan ọmọkùnrin kò sọ bóyá àti tiẹ̀ ní àbí tẹ̀ lómi ó kàn túlẹ̀ bẹ́ẹ̀ ju gbogbo ẹ lọ ẹni tó lálùwàlà kó gbìyànjú láti jìnnà sí ìfọwọ́kan nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin ti tiẹ̀ àbí ti ẹlòmíì bóyá pẹ̀lú àníyàn adùn ni àbí kó mọ̀ jẹ́ pẹ̀lú àníyàn adùn tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ àlùwàlá rẹ̀ ti bàjẹ́ eléyìí ni èyí tí ó tẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ yìí lẹ́yìn náà afá tẹ̀síwájú wọ́n wàyájìbù àtúhùrú mímọ̀ zakarna àwọn kata dárúkọ wàyájìbù zakarna it is compulsory to purify oneself from what you have mentioned min ma such as the coming out of alma adafik alma adafik this we said is referring to the seminal fluid so from the coming out of the seminal fluid the lava that has lost that has lost Meaning somebody may believe the seminar flute, but the person does not derive any lust, any enjoyment in it. It does not derive any enjoyment in it. So such a person may be either sick or so. Such a person may be either sick or so. Because ordinarily, if one ejaculates, that is one releases the seminal fluid, there should be a kind of enjoyment, as we mentioned the other time the person will feel a kind of urge or oxym. He will feel a kind of oxym. He will feel a kind of lost enjoyment when he is ejaculating. And after that, the person becomes a bit weak. So the one who releases this, such a person will have to purify himself. He will have to purify himself. But if the person releases and there is no any enjoyment in it, there is no orgasm when the person is ejaculating. This type of person may be, may be sick So and that's why the author tried to qualify it with the word "the lilazza for enjoyment. في نوم أو يقظة whether in the sleep or in the state of wakefulness. You know, at times when one is asleep, one feels as if one is having sexual intercourse with somebody, maybe with one's wife, in that sleep. And the person will eventually ejaculate. When he wakes up, he sees that what his body is wet. But when he was releasing, he was ejaculating, he will be feeling the enjoyment. So it does not really matter whether the ejaculation that leads to this enjoyment, this lust, is in the state of wakefulness or why the person is in state of uh, sleep does not really matter. What matters is that the person ejaculates and there is what enjoyment in it. There is a kind of lust in it. This is what matters. So this is what the author is trying to tell us. Min rajulin or imratin, be it from a man or a woman, As we have mentioned that the women, they also have their own seminar field. They have their own seminar field, as we have mentioned. Just as the men also have theirs, the women also have theirs. So if a woman sleeps and she has wet dream, as long as it comes with lust, when she wakes up, she has to take ghusl. She has to purify herself. It is only somebody that is sick that we say maybe it has become a problem for him or her. But the one who is uh, normal, if such a person ejaculates, whether in the state of sleep or in the state of wakefulness, you will have to take uh, ghostly. The message of Allah sallallahu alayhi wa sallam in one hadith, إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ If you ejaculate, if you ejaculate, then that requires water. That is, you'll have to take ghusl. So this is taking care of ejaculation in the state of sleep. إنما الماء من الماء Water requires water. That is, if you ejaculate, that requires you taking ghusl. Whether in the state of sleep or in the state of uh, wakefulness. Then is another hadith that says, إذا جلس بين الشعباء الأربعين ثم جهدها فقد وجب فقد وجب الغسل If a man sleeps on the four parts of a woman and makes attempt Messenger of Allah sallallahu alaihi wasallam said, "Fakat wajab al Then it is compulsory that both of them take ghusl. In other narration of the same hadith, He says, وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ and the circumcised part of the man has contact with the circumcised part of the woman. All this is just to tell us that the male organ enters the female organ. In one of the hadith he says, وَإِن لَمْ يُنزِلْ Even if there is no ejaculation, even if there is no ejaculation, as long as the man has inserted his own organ in that of the woman, then it is compulsory on both of them to take what? Ghusl. Even if there is no what? No ejaculation, no release of semen. It is compulsory on him and her to take ghusl. If there is semen, it is compulsory on him on, her to take uh, ghusl. If there is no semen, it is compulsory on him and her to take ghusl. As long as there is insertion, the man has inserted his organ in that of the woman. Even if he did not insert everything, as long as the two sides have met. We are saying this the way the Messenger of Allah sallallahu has said it, so that you will know what you are supposed to do when you find yourself in a situation like this. Because some of these things that we talk about are things that we find ourselves in day in, day out. So what are you supposed to do that you will not be blameworthy on the day of Qiyamah? before Allah subhanahu wa ta'ala. What are you going to do that your salah that you are, you are observing will be accepted by Allah subhanahu wa ta'ala? So this is the reason why the Messenger of Allah was not shy to tell us all this. And the scholars and the students of knowledge should not be shy to explain this to people as well. Because these are things that people go through. And they ought to know what Islam says on each. So if a woman has wet dream, she has to take ghusl. If a man has wet dream, he has to take ghusl. If a man and a woman have sexual intercourse, as long as there is insertion of the male organ in the female organ, even if everything is not in package, it is compulsory to take ghusl, even if there is no ejaculation. So this is what the author rahimahullah ta'ala is establishing here based on the hadith of the Messenger of Allah sallallahu alaihi wasallam that we have quoted. Àlàyé lórí eléyìí ò ní wípé àfọ́àjẹ́ ká mọ̀ pé àwọn kẹta ti ṣàlàyé sẹ́yìn yẹn dàtí ẹni tí àtọ̀ ọmọkùnrin jáde lára àbí àtọ̀ ọmọbìnrin tó jáde lára dandan ni kó mọ́ra nígbà tí àtọ̀ bá ti jáde láre àtọ̀wò là ń sọ òun náà ni àtọ̀ tí máa jáde pẹ̀lú adùn tí ò bá jáde pẹ̀lú adùn ìṣíra ká sọ pé ẹni yẹn ó dàbẹ̀ ni pé ó rẹ̀ torí pé tí àtọ̀ bá jáde láre yẹn yóò jáde pẹ̀lú adùn ni sọ ẹni tí àtọ̀ bá jáde láre pẹ̀lú adùn tó ṣe pé nǹkan kankan ṣe ó dẹ̀ ṣe àtọ̀sára irú èèyàn a à ní sọ wípé yóò lọ wẹ̀ torí pé àtọ̀ yẹn òun ṣe àtọ̀ tí ó nọ́mà nìyẹn gẹ́gbà yìí sọ pé ẹlòmíì a máa ní etí a mọ̀ sí salatus baul èyí a pè ní incontinence of urine ẹlòmíì gbà mi àdánwò a máa bá tó ṣe pé yóò ní tí a mọ̀ sí salatul mani incontinence of seminal fluid ó lè jẹ́ pé àyà rẹ̀ ó kàn já àtòrí ẹ̀sẹ̀ lára ẹ̀ sòrò èèyàn bẹ́ẹ̀ àní ní yóò mọ̀ lọ wẹ̀ torí pé àtọ̀ tó sẹ́ lára ẹ̀ yẹn kò ń ṣàtọ̀ tó nọ́mà àní sọ pé ó ti di ẹlẹ́gbin bẹ́ẹ̀ so àrùn bẹ́ẹ̀ nìyẹn jàbá yẹn then àtọ̀fúnra ẹ̀ gangan gẹ́gẹ́ bí nǹkan tá a ti sọ fún wa kò ń ṣe ẹ̀gbin kò ń ṣe ẹ̀gbin jíjáde rẹ̀ òun ló sọ ẹni tí ó jáde lára ẹ̀ délẹ́gbin ṣùgbọ́n ẹni ìsìn ẹni tó jáde lára ẹ̀ yìí sìn alẹ́ nìyí ó dàbẹ̀ ẹni pé kò gbádùn sọ àtọ̀ tó jáde lára ẹni tó gbádùn òun làá sọ sọ di ẹlẹ́gbin ṣùgbọ́n ẹni tó ṣe pé àtọ̀ tó jáde lára ti ẹ̀ àtọ́ bí ẹni tí nǹkan ṣe ni so a ní sọ wípé kó lọ wẹ̀ òlàfà fi dé pẹ̀lú gbólóhùn lè lásìbà fẹ́ni tó ṣe wípé ó ṣe ní ó jáde lára ẹni títa dùn kò bá jọkùnrin kò bá jóbìnrin kò bá jẹ ọkùnrin kò bá jẹ ọ̀nà méjì ni a máa gbà wá ó lè jẹ lójú ayé ó lè jẹ lójú oorun nítorí jẹ́ kókó bẹ̀ ni pé ó jáde pẹ̀lú adùn tó bá ti jáde pẹ̀lú adùn kò bá jójú oorun kò bá lè jójú ayé yóò lọ wẹ̀ ni ọ̀ràn yẹn ni kó lọ wẹ̀ tí a mọ̀ sí gúúsù janaba bákan náà ìgbà míì ìwẹ̀ janaba a máa jọ̀ràn yẹn léèyàn lórí gẹ́gẹ́ bá ṣe padà tún máa ṣàlàyé fún afáṣì máa sọ ṣùgbọ́n mo kàn ti síwájú ìwẹ̀ janaba ó máa jẹ́ ọ̀ràn yẹn léèyàn lórí nígbàtí ọmọkùnrin bá ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ bí nǹkan ọmọbìnrin kódà kó ṣe pé ó kàn ra tìbọ̀ ni kò tìbọ̀ tán ṣó ti wọnú ẹ̀ ó ti dandan láti lọ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà kódà kí nǹkan ọmọkùnrin mọ́ dà kó mọ́ jáde kódà kí nǹkan ọmọbìnrin mọ́ jáde lára tiẹ̀ náà ìgbà tí kíni wọ́n bá ti kanra wọn ó ti dandan kí ọmọbìnrin yẹn lọ wẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀nà kí ọmọkùnrin náà lọ́wọ́ ẹ̀nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ló fi ní ìbàjẹ́lá tàbí iná ṣúàbí al-arba'in tí ọkùnrin bá ti di pé ó sùn lé obìnrin tó ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ́ nǹkan obìnrin wàmásàl khitan al-khitan wọn kanra wọn faqad wájábá al ó ti di ọ̀ràn yẹn kí ọlọ́wẹ̀ẹ́ nínú ẹgbà wa kan wà ilẹ̀ yóò ṣe kódà kó má tiẹ̀ dáàtọ̀ kó má dáàtọ̀ so nǹkan méjì ló máa mú ló máa mú ìyàdó ní jẹ́nẹ́bà ìkan ni kí àtọ̀jáde ìkejì ni kéèyàn ti nǹkan ọmọkùnrin bọ nǹkan ọmọbìnrin tí kankan bá ṣẹlẹ̀ ní méjèèjì ẹni yóò dẹni tá a sọ pé ó ti ní jẹ́nẹ́bà ìsídà kí àtọ̀jáde láre lójú oorun ni àbí lójú ayé àbí ò bá jẹ kò bá dẹ̀ pé nígbà tó jáde nǹkan tí yẹn ti nǹkan ọmọkùnrin bọ nǹkan ọmọbìnrin téèyàn bá wá tí àtò bá tiẹ̀ jáde láre yẹn kéèyàn ti nǹkan ọmọkùnrin bọ ọmọbìnrin lásán ó sọ ẹnìyẹn di oníjánábà a pé ẹni tí ó bá ń jánábà irú èèyàn bẹ́ẹ̀ tí opportunity àti lọ wẹ ìwẹ̀ jẹ́nàbà bá yọ tí ó wẹ̀ gbogbo orun tó bá kí kò lè wù sọlọ́m jẹ́ pé àwọn kan tá ń ṣàlàyé fúnra yìí nǹkan tá àgbọ̀rọ̀ mọ́ fọwọ́ kékeré mú ni níta nítorí ẹ̀bẹ̀ lórí ìdáyé ní ká wá sí gbogbo àwọn kìtàkìrà tá ń ṣe káàkiri kókèlè lè pọn náà ni àgbọ̀rọ̀ wá torí pa afẹ́jọ́ pé òkèlè pọn ìtọ́lọ́wọ́n bá torí ẹ̀dá wa káwá gbàgbé ẹ̀ ṣèyàn gbọ́dọ̀ fi àsìkò lẹ̀ láti lè máa kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn rẹ̀ ìrúnlẹ́ni kọ̀ọ̀kan wá ń kí kí ni àwọn nǹkan tí ó ba àlùwàlá wa jẹ́ kí láwọn nǹkan tó bá àrùn wa jẹ́ kí láwọn nǹkan tó yẹ ká ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni nǹkan tí ó yẹ kí a kọ́ tàbádà ti ń kọ́ àwọn nǹkan tó yẹ ká ṣe ń bí ọ̀rọ̀ ẹ̀sìn báyìí à ń tijú à ń tijú a béèrè a là á mọ́lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fúnra wa ìkàlára àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ali radiyallahu anhu ó ní kuntu rajulan mazaan ó ní wo jẹ́ yẹn kan tó ṣe wípé madiyu òun náà ni omi ta ní fẹ́lẹ́fẹ́lẹ́ ni tí máa jáde lára ọkùnrin àbí ara obìnrin nígbà jọ ń ṣeré ṣùgbọ́n òun ṣe àtọ̀ òun ṣe nǹkan èèyàn lè mọ́ tètè nọ́tìsì gan kó jáde lára èèyàn tá a sọ yí pé bí ìdájọ́ tó ń bẹ fún tọ̀ ló ń bẹ fún náà téèyàn bá ti rí èèyàn á ṣe kí ni èèyàn á fọ àyè tí èèyàn ti rí èèyàn á fọ dánù èèyàn á fọ bákan náà ẹnìyàn ó taba tó bá lálùwàlá tẹ́lẹ̀ <coughs> àlùwàlá rẹ̀ ti bàjẹ́ so Ali radiyallahu anhu ó ní òun máa ní pọ́blẹ́mù mọ́ bí ògan ó ní fa amartu rajulan and yes ala rasulallah sallallahu alaihi wa sallam ó ní mo wá ní kí arákùnrin kan béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam limakanati nati nítorí pé ọmọ ànábì ìyàwó mi ni mi ìfẹ́ lọ bá ànábì direct kí ní èrè òṣìṣẹ́ ọlọ́run mo ní problem báyìí báyìí torí pé ọmọ rẹ̀ abẹ́ ẹ̀ lọ́mọ ẹ̀ wà ìyàwó mi lọ́mọ ẹ̀ ṣùgbọ́n nǹkan tí yóò gbọ́dọ̀ mọ́ béèrè ni ó wá rẹ́ lòmí kẹ́niyẹn lọ béèrè kí ìdájọ́ tó máa rí nǹkan báyìí sọlọ́jọ́ pé tó bá yẹ ká mọ̀ nípa ẹ̀sìn wa a gbọ́dọ̀ gbìyànjú àti mọ̀ tá a bá ń tijú àti béèrè direct a lè rán èèyàn ṣùgbọ́n kí èèyàn wò fún wo dè mọ́ra bẹ́ẹ̀ ó lè mọ̀ sí lọ́hùn pẹ̀lú àìmọ̀kan ẹni tó lè sí lọ́hùn pẹ̀lú àìmọ̀kan tó ń bẹ torí opportunity ibi tó ti lè kọ́ ìmọ̀ ẹ̀sìn tí ò kọ́ kò ní excuse iwájú ọlọ́run bá wọn ẹni tí ò ní ibi tí ó ti kọ́ ìmọ̀ òun la lè sọ yìí pé ó ní excuse ṣùgbọ́n ẹni tó ní opportunity àti kọ́ ìmọ̀ tí ó béèrè olójú ti wọn àbúlẹ́sìn ò lè tó bá wọn ó wá ń ṣe àwọn nǹkan báṣubàṣu ìró èèyàn bẹ́ẹ̀ ìjẹníyà tọ́lọ́ bá fi ń jẹ àwọn èèyàn tán ṣe tó yẹ kán irú ìjẹníyà bẹ́ẹ̀ yóò máa bá ró èèyàn bẹ́ẹ̀ náà torí pé òun náà ní opportunity àti kọ́ òun ló kọ́ ni ò kọ́ so eléyìí òun ni tí a ń gbìyànjú àti ṣàlàyé fún wa inṣàlá àádọ́jú abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala yìí tí a ṣàlàyé yìí kọ́lọ́ bá kojú kúlù fẹ́ nìkan kan wa sallallahu ala nabiyyina muhammadin wa ala wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. The question has to do with somebody who is in prayer, is observing Salah. Then the person is being pressed by gas, that is, he wants to release the gas. He's being pressed by gas He wants to fast. But he's trying to prevent it from coming out. If the person prevents it from coming out and he continues to pray like that, what happens to his salah, his prayer? That is the question. The response to that is that as long as the gas does not come out. We can't say its ablution has been initiated. We can't say that. As long as the gas has not come out. It is only when the gas comes out that we say its ablution is lost. Messenger of Allah sallallahu alaihi wasallam said, "Iza wajada ahdukum fi batnihi shay'an." If one of you is feeling something in his stomach, that something wants to come out of his anus. He said, Falaya Furuj shouldn't go out of the masjid or he should not abandon the salah. Hatta yasma'a sawtan aw yajda rihan. Until he hears a sound or he perceives an odor, a smell. So meaning this is not compulsion on the one that is feeling the movement of something in his stomach, that something is likely to come out of his anus. It's not compulsion. Obu recommended for him to say, let me go out, even when that thing has not come out. He should remain the way the way he is, as the Messenger of Allah sallallahu alaihi wasallam has said. فَلَا يَخْرُجْ He shouldn't go out. حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا So what is important is that as long as it is not certain that he has released the gas, its ablution is still intact. Because the scholars will say, Al-Yaqinu la yazulu bishak. Certainty is not removed with doubt. You are doubting, have I released the gas? or not. You are doubting. So the basis is that you are sure that you have ablution before. But have you lost the, the ablution? You are in doubt. So remain the way you are until you are sure that you have lost it. How you going to be sure? It's that you perceive the odor of the gas or you hear the sound of the gas. So if this doesn't happen, that means your ablution is still uh, intact.

náà ní àkọ́kọ́ èyí tí ìbéèrè tí wọ́n béèrè ẹni tí ó ń kírun lọ́wọ́ tí iṣó ṣé kó só yẹn ni kó lè jáde kó lọ tún àlọ́ àláṣe àbí tó bá pa á mọ́ra tí iṣó yìí ò jáde tó fi kírun tán èwo ni kó ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé ẹ̀sìn encourage ẹ̀ yìí pé kó fọ́ọ̀sì só jáde lára internet sọ lásán sọ ni wípé kó má jáde àbí tó bá tó gbọ́ òórùn So àbó gbọ́ dúdú iṣó sọni tó pamọ́ra tó bá rí pé mò ń ṣe pamọ́ra nìyí iṣó ò jáde ò jáde náà nì ṣùgbọ́n ká sọ yí pé kó fọ́ọ̀sì só yẹn jáde so that ẹ̀mí rẹ̀ á lè balẹ̀ ẹ̀sìn sọ fún bẹ́ẹ̀ ìtẹ́sìn sọ fún òun ni pé kó wọ́n ti jáde àyàfi tó bá ṣúrọ̀ pé nǹkan ti jáde ní ara wọn bóyá ó gbóòórùn ni ó àbúgbọ́ dúdún èso yẹn na question ẹlẹ́ẹ̀kejì òun ni a sọ wípé ẹni tí ó bá báyàwó rẹ̀ ṣeré àbótiẹ̀ para kan obìnrin a na sọ́nà méjì kí ara wa tí o bá ti kí n ṣe pé fún ti adùn ni a ní kò bá kò bá olùkọ́ ara èèyàn ń gbà mí yóò kan ara ìyá tó bí bí èèyàn ṣe ìrìn àjò ó dé ìyá àyàn ó wá ṣe kí ni ó dì mọ́ yẹn dídì mọ́ yẹn ó ṣe dídì máa dùn àbí ìyàwó yẹn náà dì mọ́ yẹn ó lè máa jẹ́ dídì máa adùn eléyìí ló máa jẹ́ ìdáhùn fún ẹni tó wọn àti ìyàwó ẹjọ́ sọ̀rọ̀ tí ìyàwó wa fọwọ́ pa lára bẹ́ẹ̀ ni ìyàwó yẹn ní àlùwàlá àbó nǹkan fún ẹ ní àlùwàlá ẹ tí fífọwọ́gbá ẹ̀ ò bá ti fi ń ṣe fífọwọ́gbá adùn kò bá àlùwàlá jẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé ara kan ara ní títí adùn ni ara ò gbọ́dọ̀ kan ara ní títí adùn àfi kó ṣe pé ẹni tí ara lè kan ara ní títí adùn pẹ̀lú tára kan ara ní títí adùn tí ó ń ṣẹni tó ṣe pé ara èèyàn lè kàn ní títí adùn ní ó lè bí wàhálà ní fún yàn nínú òfin ọlọ́run ọba lápèjúwe ìyá àtọmọ ara lè kan ara ṣùgbọ́n kò ń ṣe ní títí adùn tí ìkíní kejì wọn àbí kan náà méjì bá lérò adùn pẹ̀lú fífara kanra irú èèyàn bẹ́ẹ̀ wọ́n lè ṣe wọ́n ní ẹgbà kó wọn jẹ́ bíi deterrence torí pé ọmọ ò lè fẹ́ ìyá rẹ̀ láíláí bẹ́ẹ̀ ni ìyá ò lè fẹ́ ọmọ àbígbà mi kò jẹ́ ẹ̀gbọ́n sábúrò irú yẹn náà gbọ́dọ̀ wáyé pé ara kan ara ní títí adùn kò gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n ara tó kan láti ti adìyẹn náà ó ṣe bá àdùn alátẹ́nìyàn jẹ́ apart from ìjẹníyà tí wọ́n ṣe fún ní abẹ́ òfin ẹ̀sìn ipe ó fi ara kan ẹni tí ó yẹ kí ó fara kan ní ti adùn so à ń tẹnumọ́ ní ti adùn torí pé ńgbà míì èèyàn lè máa lọ tẹ́gbẹ́ ara ọkùnrin àtàrà obìnrin tó kàn gbára ni irú yẹn ní sìn wọn ní intention adùn pẹ̀lú ẹ so kò bá lu alá rẹ̀ jẹ́ pé kó o pé ara bí wọ́n ti kan ara obìnrin kò bá lu alá àyàfi níbi nǹkan tí ìmáàmù Ṣáfi'í sọ tàdẹ̀sọ pé eléyìí kò ń ṣe nǹkan tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé tára bá kan ara tí o bá ti kí fún adùn kò bá àlùwàlá jẹ́ eléyìí ló lẹ́sẹ̀ ńlẹ̀ so ní ṣókí ìyàwó tó fọwọ́ bá ọkọ rẹ̀ nígbà tó kọ sọ nǹkan tí ó pa á lẹ́rìn tí o bá ti kí n kò bá àlùwàlá ìyàwó yẹn jẹ́ kò dẹ̀ bá àlùwàlá tọkọ jẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ pé ti adùn a ní etí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ oníkóba àlùwàlá jẹ́ so contrary to ntí Abu Hanifa sọ ṣùgbọ́n Abdullahi bin Umar ìkan lára àwọn sábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ ṣe lẹ́nu musannaf Abdurrazzaq ó ní tí ọkùnrin tó bá kí ìyàwó rẹ̀ tó bá kí ìyàwó rẹ̀ tí kó tún àlùwàlá mi ṣe tó bá kó ní àlùwàlá tẹ́lẹ̀ sọ láwà rẹ̀. Number, sorry, the brief translation of uh, what has been said is if a man and his wife are playing or are discussing, maybe the man now says something that, uh, that is funny to the wife. The wife now uh, touching him, maybe on the shoulder or so, does that invalidate the ablution of the wife if she has ablution? Or the ablution of the man if he has ablution? Simply put, it does not invalidate the ablution because that touching is not something that is done in order to derive an enjoyment. If the woman does it to derive an enjoyment, then in that case she loses her ablution should do this uh, ablution. But if it is done uh, with the intention of just touching the man, not to grab any uh, loss or enjoyment, that does not affect the ablution. Wallahu a'lam. Anything? náà ẹni tí ó ní jánábà ó wà lọ wẹ̀ wà ṣàlùwàlá tó lè fi kírun bẹ́ẹ̀ ọ̀nà méjìlá lè fi wò a pé tí a bá ń wẹ̀ jánábà ó dá ká ṣàlùwàlá nú ẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní ìwẹ̀ jánábà tó kún dáadáa ìwẹ̀ jánábà tó ṣe pé bàtà fẹ́ bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ pẹ̀lú àlùwàlá bàtà débi pé kéyí afọ ẹsẹ̀ wa àdìlé rẹ̀ àwẹ̀ gbogbo ara abájẹ́ ẹ̀fọ́ ẹsẹ̀ náà lẹ́yìn àwa tọ́mi sí gbogbo ara wa wọ́n ní ẹni yìí ti wọ jẹ́nẹ́bà tó pé sẹ́rù ìwẹ̀ jẹ́nẹ́bà báyìí kò sí tàbí ṣùgbọ́n yẹn lè fi kí o ṣùgbọ́n ẹni tó ṣe wípé ó wọ ìwé jẹ́nẹ́bà tí ó kú dáadáa ṣùgbọ́n òun náà wà òkè ó ó kàn dàbí sí gbogbo ara rẹ̀ tí ó sì ní kankan tó mi ò kàn lára òun náà ti wọ jẹ́nẹ́bà pẹ̀lú àníyàn ikú bẹ̀rẹ̀ jẹ́nẹ́bà ṣó lè lọ fi wàlúwà irú jẹ́nẹ́bà tó wẹ̀ tí ó ṣàlùwà lánàá ṣó lè fi kí o èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ ẹdúfẹ́ kó lórí ẹ̀gbọ́n ni pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé ẹ̀gbin tó gbé kúrò lára ẹ̀gbin ńláńlá ni kádẹ̀ ṣàlùwàlá ẹ̀gbin kékeré la fẹ́ gbé kúrò lára so ẹ̀gbin ńláńlá ó ti bo ẹ̀gbin kékeré nǹkan tó lè má fún fi wú ìwẹ̀ jẹ́nẹ́bà tó wẹ̀ yẹn tó lè má fi lè fi kírun òní bóyá ọwọ́ rẹ̀ kan nǹkan ọmọkùnrin rẹ̀ gẹ́gẹ́ bí tí a ṣàlàyé pípẹ́ tí ọwọ́ rẹ̀ bá kan nǹkan ọmọkùnrin rẹ̀ ìpé ó ti lùzà lù aláì sọ ẹni ṣe pé wẹ̀rú wẹ̀ jẹ́nẹ́bà bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ wá kan nǹkan ọmọkùnrin rẹ̀ ńgbà tó ń wẹ̀ ó túmọ̀ sí pé jẹ́nẹ́bà yẹn irú wẹ̀ jẹ́nẹ́bà yẹn kò lè fi kírun àbígbà tó ń wẹ̀ lọ́wọ́ ó bá so So, ó ṣèlè mọ̀ wẹ̀ lọ ṣùgbọ́n ní oníṣì ní pé kò lè fi ìwẹ̀ jẹ́nẹ́bà yẹn kò lè fi kírun ṣùgbọ́n ó ti gbé jẹ́nẹ́bà yẹn kúrò ní ara àbí ìtọ̀ ń gbọ̀n ẹ̀rọ pé gbà mí ó mọ̀ wẹ̀ tó ṣe pé ìtọ̀ ó jà wá ní ó wá tọ̀ ó lè kọ̀ntínú wẹ̀ ó ti gbé ìwẹ̀ jẹ́nẹ́bà ṣùgbọ́n kò lè fi ìwẹ̀ jẹ́nẹ́bà yẹn kírun torí pé kí ni ó tọ̀ ní ìgbà tí ó wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà yẹn lọ́wọ́ ṣùgbọ́n ká ní kòkè èèyàn wẹ̀ ọwọ́ rẹ̀ òkan nǹkan ọmọkùnrin ẹ̀ tẹ́ wẹ̀ tán kò tọ̀ bẹ́ẹ̀ ni kò kò só nígbà tí ó wẹ ìwẹ̀ yẹn lọ́wọ́ ni tó bá wẹ̀ tán ó lè fi kírun ó ṣàlùwà lánú ìwẹ̀ yẹn ni ó kò ṣàlùwà lánú ẹ̀ ó lè fi kírun ọláwà rẹ̀ tí ọwọ́ yẹn bá kan ìbàdíyàn kò àfẹ́tì tá ń sọ yìí ẹni yìí tí ẹnu àwọn àfófòlé lórí òun lẹni tó ṣe pé ọwọ́ rẹ̀ kan ojú ìdí ṣe mọ̀ pé tábà ń sọ̀rọ̀ nípa fárújù ní èdè lárúbáwá wọn a máa lò fún nǹkan méjì wọn a máa lò fárújù fún tiwájú wọ́n dẹ̀ mọ́ lò fún ti tẹ̀yìn náà tàbí sojú ìdí gangan ibi tí ẹ̀gbìn gbà jáde ní abẹ́yìn so nísìnyí kí wọ́n lọ fi ọwọ́ kan bẹ̀ yẹn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀ àgbà wípé àdìsí ò bá wí ìyẹn àdìsí màmá safarjọ́wù fọlẹ̀ àtàwádà wípé kò bá wí ọ̀pọ̀lọpọ̀ àbá ní kò bá wí ṣùgbọ́n ara àwọn àfáàtàn ní bọ́ọ̀lẹ̀ máa ṣe ní kò bá wí fárújù lànàbì sọ abádẹ̀ ní fárújù ó túmọ̀ sí ibi tí ìtọ̀ ń gbà jáde ó dẹ̀ túmọ̀ sí ibi tí ìgbẹ́ náà ń gbà jáde bọ́ọ̀lẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ sí tiẹ̀ síbi títọ̀ ń gbà jáde tí ẹ ní kò bá bi tí tó ń bá lálùwàlá kí ọwọ́ òun kan bí tí ìgbẹ́ ń gbà jáde bí ó ṣe àfọ́ ẹni kọ́wọ́ rẹ̀ kan bí tí ìtọ̀ ń gbà jáde tàbí ẹ̀kọ́ ọmọkùnrin rẹ̀ tí ìtọ̀ ń gbàbẹ̀ jáde so ṣùgbọ́n tẹ́yàn fi ọwọ́ kan ìbàdí èyí ń kò sí mẹ́ rárá àbí ó fọwọ́ kan ibi tí ìwọ̀n abẹ́ wà èyí ń lò sí mẹ́ ṣùgbọ́n yìí tó jẹ́ nǹkan ọmọkùnrin gangan àbí nǹkan ọmọbìnrin gangan èyí ò ní ìtàǹsọ pọ̀lú òkè ibi tí irun mọ́ ń wà yẹn tọ́wọ́ bá kan bẹ̀yẹn kò affected tọ́wọ́ bá kan bẹ̀yẹn kò affected wallahu a'lam ó dìde. nàmẹ́ni tó kírun lọ́wọ́ tí ṣàìtàn wá ní kí ẹ̀mí rẹ̀ lọ síbi sí nǹkan tó ṣe wípé téèyàn bá rántí sí yẹn nǹkan ọmọkùnrin yìí ó fẹ́ dìde ó lè má jẹ́ pé bí ọmọkọ́mọ lórí ó lè jẹ́ ìyàwó rẹ̀ bóyá ó rántí sínyìn ìgbà tí òun àti ìyàwó ẹ̀jọ́ ń ṣeré òun ló rántí nǹkan ọmọkùnrin ẹ̀wá dìde kí ló ṣẹlẹ̀ sí àlùwàlá àti ìrùn èèyàn bẹ́ẹ̀ náà máa lè sọ pé àlùwàlá rẹ̀ ti já a ti sọ pé ìwọ̀n ẹ̀ ti bàjẹ́ torí pé ìpìlẹ̀ ní pálọ̀ àlá rẹ̀ òjá ìpìlẹ̀ ní pé èrò rẹ̀ ò bàjẹ́ àti tí ó bá wà ṣúọ̀ pépà tó ń kírun yẹn lọ́wọ́ níta ń pè ní mọ́bíù ó jáde lára wọn níta ń pè ní mọ́bíù ó jáde lára wọn kẹ́bíta rẹ̀ sọ mọ́bíù ni tó bá jáde lára yìí ń tètè so irú èèyàn bẹ́ẹ̀ ọ̀nà tó lè fi àtìsí ara ẹni wípé tó bá parí irun yẹn kó lọ wo ara ẹ̀ wò tó bá rí àwọn àmì nǹkan tó bá dàbí tọ́ níbi nǹkan ọmọkùnrin rẹ̀ àbí nǹkan ọmọbìnrin ẹ̀ tó bá rí sáìn yẹn ó túmọ̀ sí pé irun tó kí yẹn irun yẹn ò lálàáfíà torí pé kí ni kò ní àlùwàlá rẹ̀ ti já nígbà tó kírun lọ́wọ́ so yóò lọ fọ abẹ́ rẹ̀ yóò rẹ̀ tún àlùwàlá ti ṣe yóò kírun مجاهدين ناشية والله عنه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك